تصوموا يوم السبت إلا فيما افترض عليكم فإن لم يجد أحدكم إلا لحاء عنب أو عود شجرة فليمضغها رواه الخمسة ورجاله ثقات إلا أنه مضطرب وقد أنكره مالك وقال أبو داود هو منسوخ وعن أم سلمة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وآله وسلم كان أكثر ما يصوم من الأيام يوم السبت ويوم الأحد وكان يقول إنهما يوم عيد للمشركين وأنا أريد أن أخالفهم أخرجه النسائي وصححه ابن خزيمة وهذا لفظه وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن صوم يوم عرفة بعرفة رواه الخمسة غير الترمذي وصححه ابن خزيمة والحاكم واستنكره العقيلي وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا صام من صام الأبد متفق عليه ولمسلم من حديث أبي قتادة بلفظ لا صام ولا أفطر حديثي أنا دعني حديث الجسال هذا لوري دجوا إن توني سيكالو صيام التطوع حديث على قولون هو لا الصماء بنت بسر رضي الله عنها تناجى الكلمة وصحابة وجمع وما يا عبد الله ابن بسر رضي الله عنه أسمع يقول gẹ́gẹ́ bá àwọn ọkùnrin láti ṣe bẹ́ẹ̀ làwọn obìnrin ni wọ́n jẹ́ sahabiyat torí ẹ̀ ló fà á ó fi jẹ́ pé àwọn onímọ̀ tí wọ́n kọ̀wé nípa ìtàn àgbésí ayé sàhábì kọ̀ọ̀kan láti pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kọ àwọn tírà wọn ìdí kínní ẹ̀kẹta ẹlẹ́kẹrin wọ́n lè ṣe kó wọn dá lórí àwọn àtàní sàhábà. nínú àwọn obìnrin wọn fi ṣàlàyé biography gbèsè ayé tí wọn náà bẹ́ẹ̀ lẹ́lómi títúra tiẹ̀ pọ̀ jù lọ àrígbó náà ní parí fi lọ láti ṣàlàyé àwọn sàhábà nínú àwọn obìnrin eléyìí tó túmọ̀ sí wípé gẹ́gẹ́ bá àwọn ọkùnrin ti ṣe gbọ́lọ́ngbọ́ láyé ìgbà yẹn bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà gbọ́lọ́ngbọ́ wọn ò oníkàlùkù nínú wa náà ló gbìyànjú fóònù ti ṣe jẹ́ ní gbogbo ọlọ́run ọba gbọ́ sàhàbíyà yìí wọn ló gba ọ̀rọ̀ yìí wá o wọn lànà bí Muhammad sallallahu alayhi wa sallam onílẹ̀ tó súnmọ́ yawm as-sabt ò gbọ́dọ̀ gba siyam ọjọ́ as-sabt as tẹ̀lé ọjọ́ al-jumu'ah yawm ọjọ́ ọjọ́ ọdún fún àwọn al-yahud al-maghdubu alayhim ọjọ́ ọdún fún àwọn yahud tọ́lọ́wọ́n bá bínú sí torí ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣe síyàmù rẹ̀ nítorí pé ọjọ́ yẹn àwọn yahudi máa ń palẹ̀ púpọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run ọba ti pa wọ́n láṣẹ tẹ́lẹ̀ ní ìgbà tí ọlọ́run fi rán anabi musa alayhi salam sí wọn. wípé wọn ò gbọdọ̀ máa lọ pẹja ní ọjọ́ accept. wọn ò gbọdọ̀ lọ máa pẹja ní ọjọ́ accept. bó tilẹ̀ jẹ́ pé ní àwọn ọjọ́ accept yẹn àwọn ẹja máa wá wọn máa léfò fúnra ara wọn sórí omi èèyàn bùkátà. láti da àwọn sódò kó tó di pọ́ pẹja lọ́jọ́ yìí ẹ̀sìn bùkátà kẹsàn àwọ̀ sódò àbí ìwọ̀ sódò kó tó di pé àtẹkòló kó tó di pé ẹrẹ́jà mú ní àwọn ọjọ́ àṣẹ́pìtì yìí àwọn ẹja máa léfò fúnra wọn sórí odò téèyàn bá ti wá dé ọwọ́ ni wọ́n fi máa kó ẹja tí wọ́n máa kó ẹja dà sínú tí wọ́n máa kó ẹja dà sínú agbọ̀n wọn àbí kéèyàn tiẹ̀ kó kí agbọ̀n kó kì bọ́nú odò kó fi kó ẹja jáde bó ti ṣe fẹ́ ṣùgbọ́n làwọn ọba ẹlẹ́dàá wa a máa dáhùn ẹ̀dá wò pẹ̀lú bó bá ti ṣe wù ṣébó náà ló mú káwọn ẹjọ́ máa péjọ lọ́jọ́ yìí kí wọ́n sì máa léfò sórí omi ọlọ́run ọba wa ní ẹnìkan nínú yín ò gbọ́dọ̀ tún dódò mà ní ọjọ́ accept so àwọn sì ti mọ̀ yín pé àwọn ọjọ́ yòókù tó yàtọ̀ sí accept a. Ah, wàhálà gidi ni àti rẹ́jà pa wàhálà gidi ni láwọn ọjọ́ yòókù ọjọ́ tó wá jẹ́ pé ìrọ̀rùn ìlẹ̀jà máa bá dé ìrọ̀rùn lèyìn ó fi kó wọn ọlọ́wọ́n bá ní wọn gbọ́dọ̀ pẹja níjọ́ náà ìjẹ́tẹ́lẹ̀ ìbá rí báyìí àdáwò nìyẹn o àwọn á máa dá lọ́gbọ́n wọn á gbẹ́ kòtò sétí bèbè odò wọn gbẹ́ kòtò kálukọ́ gbẹ́ kòtò lọ yọ wá sàmì sí i. kálukú ọ̀tà sí àti ẹ̀ sídìí kòtò so àwọn ẹja tó ti léfò yẹn wọn á gbẹ kòtò tó yẹ pé sàn lọ sínú kòtò ẹnìkọ̀ọ̀kan so nígbà tí omi sàn lọ sínú kòtò sẹ́yìn pé bómi bá ń ṣe ń sàn yóò máa kó ẹja pẹ̀lú rẹ so nígbà tó bá di ní yọmọl ahad oníkálukú akẹjà tó bá bá nu kòtò rẹ pé wọ́n lọ́n àṣẹ ò àtakòfin rẹ̀ ò torí pé yọmọ sọ pé ká má lọ sódò ṣùgbọ́n o yọmul ahad ńlá wa wá pẹja o àpẹja lọ́jọ́ asabt tòkó tó wá di pé ọlọ́run bẹ lẹ́dàá wa ó bínú sí wọn ó fi àjẹ wọn ó yí àwọn kan padà nínú wọn wọn di ẹlẹ́dẹ̀ ó yí àwọn kan padà nínú wọn wọn dọ̀bọ̀ tòǹtòrí de eléyìí báyìí àwọn Yahud yọmul sabt wọn máa ń palẹ̀ títí tó fi di lónìí ní kọ́ńtírì tí wọ́n jalè jígbà lọ́wọ́ àwọn Palestine tí wọ́n ń pè ní Israel yẹn a rí i pé àwọn kì í ṣiṣẹ́ lọ́jọ́ accept wọn kà fún ọjọ́ ìsinmi tiwọn torí ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó lè gbọ́dọ̀ ṣe sùúyà ní ọjọ́ accept yìí báyìí nítorí kọ́mọ́bà dàbí ìgbà tó ṣe pé ẹ̀ ń bá àwọn Yahudu ṣàjọyọ̀ illa fi mafturida alaykum àyàfi tó bá jẹ́ pé ọjọ́ accept ọjà ẹgbà ọjọ́ accept ní suya nítorí pé ọjọ́ yìí ọbọ sí ọjọ́ tí Ọlọ́run ọba wa ọbọ sínú àwọn ọjọ́ tó lọ sí lọ́rùn yẹn pé kẹsẹ suya mọ nínú ẹ kẹbi sọ mọ Ramadan ìyẹn ni pé gbogbo àyẹmù sẹpt tí ń bẹ nínú sẹrù Ramadan àgbà bá mi gbà àgbà. فإن لم يجد kan tí ọba wa di ní ọjọ́ accept èyí tẹ́nìkan nínú yín tó fi wá yá nítorí pé òun ò jẹ òun ò ní kankan lé tó ń lè jẹ kàkà sì máa febi paro òun lórí ìyà lásán kí ló dé kúkú ní ń ṣe yá torí kò sóúnjẹ gbogbo láti róúnjẹ tá a lè jẹ lónìí gbogbo ẹ fìdí ọjà sí pàbò tọ sẹ́yìn wọn apè mí mánú lásán látàárọ̀ dalẹ́ ni àbí kéèyàn kúkú dà ní ni wọn sọ sọ yá kó má jẹ jẹra lásán tó bẹ́ẹ̀ náà làwọn máa ṣe síbẹ̀ tí nínú ayé ànábì wa rẹ nínú tó ti síwájú wọn bá wọlé tó máa ní sóhun rí nǹkan tí òun lè jẹ tó irú bẹ́ẹ̀ náà làwọn sọ náà tó bá wá jẹ́ pé irú ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lọ́jọ́ accept tẹ́nìkan ni yóò fi wá fi tàìrí nǹkan jẹ́sì kẹ́wọ́ tí ó fi wá sọ sùnyàmù ọjọ́ yìí ànábì ni kódà kò burú o ní tìǹ wá igi tẹ́ẹ́rẹ́ tí máa tí ìnábù máa so máa lára igi tẹ́ẹ́rẹ́ tí èso ìnábù tí máa hù lára tí so máa lára kẹ́kẹ́ so igi tẹ́rẹ̀ nìkan lórí kò sí inab lára rẹ̀ ànábì bó ṣe igi tẹ́rẹ̀ tí inab máa sọ lára rẹ̀ o pàlà fàámu fún mu sẹ́nu kí tó bá ti fún mu kò sí sùyàmù máa bọ́ wà ha yẹn nípa àárín nǹkan kan ju igi tẹ́rẹ̀ tí èso inab èso ajára tí máa so lára rẹ̀ kí ọkàn rọra mú àbí níṣẹ́ ká sọ pé o ò rí nǹkan kan tó lè jẹ kàkà wá dà ní ọmọ rọra já igi green tẹ́rẹ́ tí mango máa so sára rẹ̀ ẹ̀hẹ́n tí wọ́n máa yọ bíi mílíkì tí ó dùn lẹ́nu tí wọ́n máa yọ fún mílíkì mu tàbí tó bá ti fún mu sọ̀sọ̀ yá wa kò sí fi kódà kó ṣe pé kèé sóúnjẹ lórí jẹ lọ́jọ́ náà tó ọ̀sáfì ní jẹ́ kó sọjọ́ náà ní siyam wá nǹkan kan tó fi sẹ́nu tó pé a kìí fi irú rẹ̀ sẹ́nu ká tó sọ pé onítọ̀ ńkọ́ ó ń sọ siyam. tàbí awuud shajaratin àbí kọjá pé irú igi tẹ́rẹ̀ mọ́ngò dáwí náà nísìnyí tó bá rẹ̀ náà ní kálukú sinmi bóyá gi kàṣíà tẹ́ẹ̀fì ń ṣe pákó ńgbà mí ìsẹ́nu kó fún mu díẹ̀ fẹ́ràn pé kò sí nǹkan kan gbogbo bá sì lè kọ́ wọ́ọ̀sì tó àsáàní ìsáláì rí irú àwọn nǹkan wọ̀nyẹn lárọ̀ọ́wọ́tó wa so Ànábì sallallahu alaihi wasallam ń sọ bẹ́ẹ̀ láti fi hàn wípé gbogbo ọ̀nà tí yàn ọba gbà tí ó sáfìrí pọ̀ òun ṣoṣo yà á mú yọ ọmọ sábtù níta tó wọ̀ ọ́ ní náfìlà kéèyàn gbà. sọ eléyìí ní dáná bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà tó kà sí wa fàlíyàm dọ́gàá rún rún rún igi mángò yẹn rún rún sẹ́nu rẹ kó fún mu kó sáfìrí pé òun ṣoṣo yà á lọ́jọ́ yìí. àwọn márààrún ni wọ́n gbà wá Imam Ahmed àti abu dawud anasai at-tirmidhi ibn majah wa rijaluhu thiqat àwọn tó sì gbà wá gbogbo wọn lódodo ni àjẹpọ̀ ẹ̀kọ́ jẹ́ hadithun sahih illa annahu muttarib mo tilẹ̀ jẹ́ pé àdéhìí kan ni tí ò sojú kan àdéhìí kan ni tí ò sojú kan ìyẹn ni pé bí wọ́n ti ṣe gbà wá lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ó takora wọn ètèlè igbá wa ọ̀tàkùn ètèlè igbá wa ètèlè igbá wa ọ̀tàkùn ètèlè igbá wa bọ́yá mẹtinan àbí sanadan bọ́yá lọ́nà tó gbà wá chain of authority rẹ̀ ọ̀tàkùra wọn àbí kọ́jú pé kọ́ńtẹ́ǹtì àdéhùn yẹn ọ̀tàkùra wọn a sì ti mọ̀ yìí pé ọ̀tàkùra wọn sábàbí kan ní nínú àwọn sábàbí tí wọ́n sọ àdéhùn dé báyìí. ọ̀tàkùrà wọn sábàbí kan nínú àwọn sábàbí tí máa sọ àdéhìí di báyìí ó sì ti ṣẹlẹ̀ lára eléyìí torí rẹ̀ ankarahu Malikun Maliku ó ní hadithu munkar ìyẹn ní kí hadithu báyìí fún un so tó bá ti jẹ́ dọ̀yìí sábì sẹ́rí àwọn sẹ́rí o torí bófin ṣe wí nìyẹn by the time tó bá ti mọ̀ pé hadithu kan wà báyìí sẹ́rí. àní fi sẹ̀rí torí ẹ̀ a sì mọ̀ ẹ́ pé ìmáàmù Malik ìmáàmù muslimina fil hadith bila munaza a mọ̀ ẹ́ pé ìmáàmù àwọn mùsùlùmí pátápátá ni ìmáàmù Malik nípa ìmọ̀ nípa hadith kò sẹ́ni tó lè bá a ṣe fanfa lórí ẹ̀ sọ̀gbà tí Malik bá a sọ káàdì ìdìkan o síbi tí ó ti rí àyè jókòó sẹ́yìn lè wá kò ti fún un tó eléyìí túmọ̀ sí wípé tí malik bá sọ pé àdìsí náà bọ̀ọ̀yì bọ̀ọ̀yì fún tó bá sọ pé àṣàhí ṣàhí nítorí pé malikun fi ilmi hadith hujja ọ̀rọ̀ imam malik nípa hadith authority ní tó bá wí abẹ́gbẹ́ wa qala abu dawud abu dawud as tọkọtìrà as-sunan òun sọ pé hadithun mansukh wọ́n ti ti parí yẹn ni pé mọ́sọ̀ siyamu yawmu sabt wọ́n ti parí kí ló wá ṣẹ́kù àríwájú lọ ààrẹ yìí padà sí kí ló ṣẹ́kù fáadì tìyẹn kò sí nǹkan kan tó ṣẹ́kù fún wàhálẹ̀ yìí kí ló dé tí ìmáàmù Abu Dawud sọ pé wọ́n ti parí sèmánà Nabi sallallahu alaihi sọ fún wa nínú àdéhùn tó síwájú pé. ẹ ò gbọ́dọ̀ dá ọjọ́ júmọ́ àgbà ní sọ́ọ̀mù tọ̀tọ̀wọ̀ àyàfi tẹ́ ẹ bá gba ọjọ kan ṣáájú kan lẹ́yìn rẹ ok ọjọ́ tí máa dé lẹ́yìn júmọ́ ọjọ́ ògàn ni náà rí onasi là ń sọ̀rọ̀ rẹ̀ yí báyìí ajá pé má gbà rárá kódà bó ṣe pé. igi tẹ́ẹ́rẹ́ tí so máa so sára rẹ̀ tí ọba sì so lára rẹ̀ lọ́ọ̀bà àrùn jẹ lẹ́nu tó ṣàfihàn pé ọ̀gbà ọjọ́ yẹn ní sùyàm ọ̀rọ̀ ọ̀sẹ́kùmá pẹ̀lú pé má da ọjọ́ júmọ́ àgbà o tó o bá ti ní gba ọjọ́ kan ṣáájú júmọ́ àbọ́jọ́ kan pẹ̀lú júmọ́ lẹ́yìn júmọ́ ọjọ́ tó sì máa wá lẹ́yìn júmọ́ nìkíni except wàhálà yìí a rí bí ọ̀rọ̀ Abu Dawud náà ṣe nítumọ̀ àbí torí ẹ etí máàlìkù sì sọ tó sọ pé àǹkárọ̀ òun máàlìkù máàlìkù ọkọ̀ àdéfì àti rìn tó fà nítorí ìnáwó hadithun mọ̀tọ́rì torí pé àdéfì kan ní tó ṣe pé ọ̀tàkùrà wọn bí wọ́n ti ṣe ṣe kí ni wọ́n ti ṣe gbà wá. yàtọ̀ sí eléyìí àdéfì kan tún bọ̀ lẹ́yìn eléyìí tó tún fi hàn wá pé òdodo iná lọ̀rọ̀ Abu Dawud ipe tí wọ́n sọ ipe àdéhìí wọn ti parí àdéhìí tí ń bọ̀ lẹ́yìn eléyìí yóò tún fi hàn wá bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀ nínú àwọn èèyàn lónìí tí wọ́n mọ̀ kọ́ dínà àwọn èèyàn láti ṣe sòyàmù yọ̀ọ̀mù sẹ́pt lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ ṣe sòyàmù yọ̀ọ̀mù jùmọ̀ tí wọ́n ní wọn gbọ́dọ̀ ṣe torí ń ṣe lànà Ànábì sallallahu alaihi wasallam ń sọ yìí a ò ṣe sùyàmù tí bá ti bọ sínú Ramadan báyẹn ti gbọ́rú ẹ̀ ẹ̀hẹ́n àwọn ti sọrọ yẹn sọ̀rọ̀ wọn ṣe déédé kò ṣe déédé kódà kò rí nítorí pé problem tó máa ń ṣẹlẹ̀ ó ní pé ọ̀pọ̀lọpọ̀ tí máa yára dí àwọn èèyàn lọ́nà sọ fáwọn èèyàn pé ṣe dá o ìwà ń wára ń dà wọn ò farabalẹ̀ kẹ́kọ̀ọ́ kó yé wọn síwájú kí wọ́n tó di mufti fẹ́ẹ́n tó bá sọ̀rọ̀ di mufti qabla yóò àwọn èèyàn lọ́nà bàjẹ́ irú rẹ̀ pọ̀ bàjẹ́ nàìjíríà yìí àwọn ọmọ tí wọ́n mọ abí tí kí ó kọjú sí tí kan yọ kàn di lójú àwọn yọ mọ àwọn èèyàn lọ́nà torí ètò mú ọ̀pọ̀lọpọ̀ ní ìsìtàn lọ sí sọ̀láàtì ìjùmọ̀ àlágò mẹ́sàn-án àrọ̀ tán lọ sí sọ̀láàtì ìjùmọ̀ àlágò mẹ́wàá àrọ̀ wọ́n lẹ́rìí wà fún ó túmọ̀ sí pé òdo lásán ní tẹ̀sán lè má dá wọ́n ẹ̀sẹ̀ bí ẹ̀yìn sẹ́yìn sẹ̀sẹ̀ di mùsùlùmí ni ok ẹni tí ń ṣe Islam ní ìsìn gbogbo ẹ̀yin rondórondó náà ó ti tó bíi twenty years ẹ wà á rẹ́rìí ẹ má gbogbo ẹ̀rí ẹ̀sẹ̀sẹ̀ wà á mọ̀ àà ah, ah. òdodo wa pamọ́ sí gbogbo àlùmọ́ ìgbà tẹ́yìn lójú ikọ̀ kòkòkò ìdé ìgbà náà lòdodo wa tó hàn ó túmọ̀ sí pé òdo lásán mo rò pé ń yé wa sọ nítorí délé kéèyàn wá sọ́ra because ẹni tó ti ṣìnà ó ti mọ ara rẹ̀ pé i don't think what i'm doing is right ẹ máa rántí gbogbo àwọn tẹ bá rí tí wọ́n ń àwọn ara wọn máa ń lò ó nínú ara pé ìwọ tí wọ́n fẹ́ tàn jẹ ló kù kí wọ́n gbọ́n tí wọ́n bá ti gbọ́n kò sẹ́ni tí ó rí ọ̀sùn lọ́nà eléyìí dẹ̀rọ ti ṣe jàmbá lẹ́yìn lẹ́yìn adéfì tó tẹ̀lé lẹ́yìn ọjọ́ adéfì Ummu Salamata radiyallahu ta'ala anha. أن رسول الله صلى الله عليه وسلم كان أكثر ما يصوم من الأيام يوم السبت ويوم الأحد Ummu Salama ó láwọn ọjọ́ tó pọ̀ jù tá ànábì máa ń ṣe sùyàmù rẹ̀ òun náà ní ọjọ́ asabt àti ọjọ́ al-ahad Saturday àti Sunday wa kana yaqul ànábì sì máa sọ pé innahuma yawma 'idin lil mushrikin ọjọ́ ọdún ní fáwọn ọ̀sẹ̀bọ̀ ọjọ́ ọdún ní fáwọn ọ̀sẹ̀bọ̀ wa ana uridu an ukhalifahum ó sì wẹ̀ mí láti yapa sí ó sì wẹ̀ mí láti ṣe kíni láti yapa sáwọn ọ̀sẹ̀bọ̀ أخرجه النسائي وصححه ابن خزيمة ابن خزيمة سقي حديث صحيح وهذا لفظه بس هو عمبي لا بقدي نترى ابن خزيمة ẹni bá pàdé bẹ́ẹ̀ nínú tíra nàṣáyò nàṣáyò wọn lọ gbà wá nítorí pé wọn kọ sẹ́ni tó gbà wá nínú ashabu kutubi sunan àwọn ẹni tó kọ tíra àbí sunan Abi Dawud sunan nàṣáyò sunan Ibn Majah sunan Tirmidhi àbí òye wa. àyìn rẹ̀ láwọn àmọ́ àwọn mi eléyìí ẹ principle tí wọ́n máa fi sọ̀rọ̀ nípa hadith sòkò sí pé tíra àwọn pàtàkì ju lọ but gẹ́gẹ́ bí wọ́n ṣe máa tò wọ́n sì rí fúnra gbọ́n ní tíra náà ti sọ láti pilẹ̀ bóòlù wọ́n sì máa tò. lẹ́yìn eléyìí nínú àwọn àǹfààní àti ẹ̀kọ́ tó wà nínú ni yóò sì ríran rí nǹkan púpọ̀ tẹ́lómi tí kìí ṣe àwọn ànábì ó ríran rí pàápàá jùlọ nípa tí ànábì bá máa ṣe níbo nínú ilé rẹ̀ torí rẹ̀ á jẹ́ pé ń tọ́sọ yẹn ń kọ́ nǹkan tá a lè rí láìlè lórí nǹkan dákọ rẹ̀ ọlọ́mọkà ẹ̀rí nǹkan mọ́ àríkún sọ̀rọ̀ kìí ṣe kó ọlọ́mọkà o torí ní ìsìtọ́ wa sọ táwa ni mọ́kà rẹ o sọ́ká gbọ́ rọ́mùlà ṣé àbúṣe mi hàn ló fi mùsàlámù. ètò mo fẹ́ fà yọ̀ ńbẹ̀ ni pé a rí i pé àwọn èèyàn míì tẹ́ máa ń kíyèsí àdéhì yẹ kọ́pọ̀ nù àdé àwọn èèyàn míì wọ́n ti sùn dá wọn mà pẹ̀lú ìròyìn tí èso orúkọ abẹ́gẹ́ tiẹ̀ tí wọ́n bá fi lè dárúkọ Ummu Salama ní ìsìn tí wọ́n kọ́ Ummu Salama ma ẹlòmíì la fi pè bẹ́ẹ̀ ni àgbẹ̀ kọ̀ torí rẹ̀ wọ́n ní alukónìyà màmá alágbájá bàbá alágbájá tunazzalu manzilata al-ismi idha kanat akthara shuhratan min al-ism wọ́n máa ń gbé sí ààyè orúkọ nígbà tó ń bá ti tó bá ti jẹ́ téèyàn fi gbajúmọ̀ ju orúkọ rẹ̀ gan lọ tí mo fẹ́ fà yọ tí wọ́n á sọ pé àbókínìkan àbókínìkan àbókínìkan gbogbo yẹn ti fi dọ́ ọ̀ma jù àbí bẹ́ẹ̀ kọ́ ni.

ẹnìkan ló gbà wá lọ́dọ̀ ẹnìkan látọ̀dọ̀ ẹnìkan látọ̀dọ̀ ẹnìkan látọ̀dọ̀ ẹnìkan títí fi dọ́dọ̀ ẹni tó gbà wá lọ́dọ̀ ẹni tó wá gbà wá látọ̀dọ̀ Salama ó ní radiyallahu ta'ala nínú ọ̀bá jẹ́ ọ̀kan nínú àwọn tàbí'í ọ̀kan nínú àwọn ga wọn ga torí pé àwọn àwọn sàhábà ṣùgbọ́n wọn ò alayhi wa sallam tòǹgbà tí tábì bá wá jẹ́ pé kò ní dárúkọ sàábí láì sọ wípé radiyallahu anhu bó làwọn náà dárúkọ Abubakar àgbà is just one of the umma wọ́n dárúkọ Umar ah, also one of the umma ẹ́ olùkọ́ yóò taa táwọn ọmọ Islamic studies àtàwọn wọn bẹ́ẹ̀ pé ìwà ẹni tí ò sáwọn ẹni tó jẹ́ ohun àwòkọ́ṣe wa nù islam wọn kà lè sọ ibi ẹ and uh, abubakar went to muhammad and he told muhammad that day that ẹ gbogbo àwọn tó jẹ́ pé àwọn gan gan gan gan gan lásìwájú àwọn bẹ́ẹ̀ ṣe ń gbé wọn tó ń sọ wọn lẹ̀ abubakar went to muhammad and he told muhammad ẹ tani muhammad nga aláìlẹ́kọ̀ọ́. àwọn olùtẹ̀ máa ń sọ sallallahu alaihi wasallam bí ìgbà táwọn wà mọ́ṣáláṣí ni ẹ̀wọ̀n gẹ́gẹ́ nígbà tẹ́ ti wá wà yunifásitì ọwọ́ atúmọ̀ sí bánà bíi dìgbà àwẹ̀ wọ́ọ́yì tòbí ẹ̀ ló sì jẹ́ pé àwọn ẹ̀kọ́ yẹn ó súnmọ́ ó jẹ́ pé irú nǹkan tí àwọn orientalist ti wọ́n mú wá sẹ́mi kó orientalist òyìnbó ni òun á Islam ó wá sílẹ̀ Lárúbáwá ó wá kọ́ nípa ẹ̀kọ́ Islam láti wó Islam tó irú rẹ̀ lọ́wọ́ àlórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí Islam. للأسف الشديد tò níbi tí ẹ̀kọ́ yìí ti wá ó tó bẹ́ẹ̀ wọ́n darúkọ ànábì bá ń lásán jábàlá wọ́n darúkọ Abubakar lásán nítorí pé àwọn òwe táwọn olùmọ̀ kọ láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ gan tó bá fẹ́ gbé manuscript yẹn jáde bó ṣe máa bá ń bẹ̀ náà nù kò sì tó kí ni yẹn náà. ọgbọ́dọ̀ kọ kó pé sallallahu alayhi wa sallam torí ẹ saw kí ló túmọ̀ sí irọ́ lásì sọ àìsọ ni táwọn kí irọ́ lásì lọ́jà sí S W T. irọ́ lásán tó ṣe é pè ẹgbọ́rọ́ mẹ́ ni kìí ṣe SWT kò túmọ̀ sí subhanahu wa ta'ala wà á kọ́ ní kíkọ́ gidi ni ẹ̀yọ́ ọmọ àgbà yìí à ọlọ́ọ̀ni ọlọ́ọ̀n ló ń dárúkọ báyìí dárúkọ àwọn èèyàn kan èèyàn bíi yín ni táwọn náà ń yá àgbẹ̀ tí so rùn á dárúkọ sáwàlálà aha tọ́lọ́wọ́n àbí ọ̀pọ̀ ọ̀sán àbí ọ̀pọ̀ tànà torí kò bí owó sáwàlálà èyí ó bí owó tí ó bí pò tẹnìkan náà ń pè ní mr abinika president kabawa abigani wọn sì excellence tó gbàgbà lọ́mọ tó kẹ́ ẹ́ òun wà lóyà òun sódà tó bá ti kó mẹ́rin kó fìwé kan ránṣẹ́ pé agbé ọkùnkùn àtúnṣọ di mínísítà bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ pọ̀ mí ẹ̀ ṣe wà nù àmọ́ lọ́ọ̀rà yọ pọ̀ ànábì yọ pọ̀ tontori rẹ̀ àwọn tó bá mọ̀ nípa ẹ̀sìn náà oníjẹ́ kí wọ́n dẹ̀sùn wò eléyìí jẹ́ lóṣù tó jẹ́ bẹ́ẹ̀. ó lànà bí sallallahu alayhi wa sallam sòyàmù tó máa ń ṣe é pọ̀ jù nínú àwọn ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ òun ti accept àti al-ahad. ṣé bẹ́ẹ̀ ni hàn sí Ummu Salama nìyẹn nítorí hàn sí Ummu Salama nìyẹn laqad ahsana manintaha ila ma alim ẹni tó pé ntọ́ mọ̀ ló fi ṣiṣẹ́ ntòsí dà ṣùgbọ́n àwa tún rí inú àdéhùn mi igbó anabi sallallahu alaihi wasallam ni mo máa ń gba ọjọ́ alkhamis àti ọjọ́ àtìní nítorí ọjọ́ méjèèjì yẹn wọ́n á máa kó sí àwọn ẹrú ọlọ́run hàn ọlọ́run ọwọ́ mí pé gbogbo ìgbà tí wọ́n bá máa kó sẹ́ẹ̀mí hàn kí n wà nínú kí ni àṣìyà tọ ọjọ́ mélòó lè lẹ́yìn méjì asabtu àti ahad náà ọjọ́ mélòó ni méjì tó ń torí ẹ̀ tẹ́ bá sọ pé ọjọ́ tó pọ̀ jù tí máa ṣe sùyàmù rẹ̀ nínú àwọn ọjọ́ tó wà ní ọ̀sẹ̀ ó ní asabtu wal ahad àmọ́ tó rọ́jọ́ méjì míì náà tí èyí ṣaláì ṣe sùyàmù wa. sẹ́wọ̀n kọ́rọ̀ tó sọ ń bẹ̀ wọn ó túmọ̀ sí pé tó ń mà ló sọ nítorí pé sabtu wal ahad pọ̀ ju alhamis àti alifinayin lọ abọ́pọ̀ jùlọ two àti two ẹnìkan á pé two yìí pọ̀ ju yìí lọ wọ́n sọ pé kí wọ́n yọ ọpọlọ rẹ̀ wò so torí ẹ̀ two kan ju mi lọ ṣùgbọ́n tí Umu ń sọ fún wa ó súnmọ́ kọjá pé ń tọ́ hàn sónù ó súnmọ́ kọjá pé ń tọ́ hàn sónù ikú ọjọ́ méjì yìí o Ànábì sallallahu alaihi wasallam kì í sáláì ṣe ṣòyàmù kí wọ́n á lóde. Ànábì ní innahuma yawma ciidin lil mushrikin torí ọjọ́ asabt àti alahad ọjọ́ méjì ni tó jẹ́ ọjọ́ ọdún fáwọn ọ̀ṣẹbọ ọjọ́ ọdún ló jẹ́ fáwọn ọ̀ṣẹbọ eléyìí wọ́n ń pè ní ta'lilul hukm ta'lilul hukm bi sababihi wọ́n ń sọ ìdí tí òfin yìí fi wá sábàbí rẹ̀ ẹni pé ọjọ́ méjì yìí torí ẹ̀ la sọ pé al-ahkamu mu'allala gbogbo àwọn àdájọ́ tẹ bá rí nu sẹ̀ríà ó nídìí ó nídìí ní máa nídìí ní máa nídìí á lè má á lè má mà torí pé kí ni sẹ̀ríà yẹn ọlọ́run gbé kalẹ̀ lọ́nà tó yẹ kó kọ̀ ta pọ̀pọ̀lọ torí pé anything tó bá ti sọ reason rẹ̀ fún ọ ìwọ náà tó ní sense of reasoning yóò yọ àbí òní yọ yóò yọ yàtọ̀ sí pé no má wá díẹ̀ o sẹ́wọ̀n pé gbogbo má wá díẹ̀ kí ló ń bẹ lábẹ́ irọ́ gidi wọ́n àti pé one plus one plus one equals to one don't interrogate so sẹ́wọ̀n kó túmọ̀ sí kó dùn kí lọ́wọ́ amẹ́ òdùrọ̀ kẹ́bí àwọn onífà tẹ̀sùmọ̀ pé fánà láti ètò zẹ́ẹ̀dì rẹ̀ kí lọ́wọ́ náà irọ́ gbu tó ń torí àdúgbò fọlọ̀ nínú sẹ̀ríà ẹ̀ máa rí kí wọ́n máa ṣàlàyé ìdí ìdí ìdí min ajli dhalika lìkàyìlá ẹ̀. Eh? so ẹ máa rí tọ́lọ́ máa rí torí nǹkan yìí kọ́ mọ́ pé so gbogbo àwọn sábàbí sábàbí ìlàlì kú àyàfi so tìtorí tìtorí tìtorí o yìí máa pé iná ìlànà fi wa pé ìsìláàmù ò ní wọkàn ẹnìkan kò fi lẹ̀ because wọn náà ti mọ àwọn reason ti mọ àwọn tó fà ti mọ àwọn nǹkan tó fà sẹ́nìkan ayọ̀kù lórí rẹ̀ rọrùn sẹ́ni tí ó lórí àmọ́ a ó súnmọ́ kéèyàn ó tètè pa tìtorí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀yin tó ẹgbẹ́ fẹ́ kéèyàn ó ṣe dáadáa kan nínú ẹ̀sìn ọlọ tẹ́ ẹ̀ kọ́kọ́ ṣàlàyé fún ìdí báwo kí ló ń fà á tẹ́ ẹ̀ kàn mú tipátipá sẹ́mi pé tó bá ṣe láàárọ̀ kò ní dalẹ̀ tontorí ẹ̀ ló ṣe jẹ́ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àlàyé gbogbo tẹ́ ẹ̀ rí ṣe ní tipátipá o pẹ̀lú àlàyé àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò sì ṣèṣe torí ẹ̀ eléyìí jẹ́ báwọn ó ní ọjọ́ méjì ni wọ́n ń ṣe tí wọ́n jẹ́ ọjọ́ ọdún fáwọn ọ̀sẹ̀ bọ̀ níbi ànábì fi hàn wá pé àwọn Yahud àwọn ló ní ọjọ́ wo An-Nasara àwọn ní ló lọ́jọ́ wo Al-Ahad ànábì fi hàn wá ń bì ọjà ló ń tẹ̀ pé kí ni wọ́n mushrikuna pé ọ̀sẹ̀ bọ̀ ni wọ́n o ìwọ wá sọ pé olùgbàgbọ́ làwọn náà tó sọ orí sọ ànábì pé wọ́n lọ́sẹ̀ bọ̀ ànábì pé wọn lọ́sẹ̀ torí ẹ̀ ọ̀sẹ̀ bọ́ ni wọn o torí pé nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah ni wọ́n ń sìn ìtumọ̀ mushrik kò sì lè jẹ́ mushrik àti kọ́kọ́ jẹ́ káfíìr kò lè jẹ́ mushrik àti kọ́kọ́ jẹ́ ó lè jẹ́ káfíìr kọ́ má jẹ́ mushrik ó lè jẹ́ káfíìr kọ́ má jẹ́ mushrik àmọ́ àti káfíìr àti mushrik ọ̀nàbó wọn gbà jahannam jahannam straight làwọn ń tọ̀ títí tí wọ́n débẹ̀ ní ọgbìn dàlùkìyà so tẹ́lẹ̀ ìbáyé wa a rí i pé alihamudulilayi ó yé wa bí ó yé wa nísìnyí pé ọlọ́run ràn wá lọ́wọ́ sànù wa wàlá ràn wá lọ́wọ́ sànù wa tó bá wù àwa náà kàn kí náà fi dáa jù wọ́n lọ ganan tó bá wù ọlọ́ọ̀ni báwa náà bá ti jẹ́ mùsùlùkù náà táwọn akọrin táwọn lọ aago tó lọ sóríta tó máa lọ aago tó ní wọ́n gbà tó kó bora rẹ lórí tó pariwo pariwo títí títí títí títí tẹ́nìkan ò ní dán lóhùn tó tún máa pariwo ńgbà wá sàdúrà tí ó tún ṣépè abẹ́fẹ́ sórí bóyá so ọlọ́run bá tó ṣàánú wa tí ò ṣe tiwa bẹ́ẹ̀ ká máa dúpẹ́ fọlọ́n gbogbo gbà ọlọ́run ọba ni lam yakuni alladhina kafaru min ahli alkitab wal mushrikina ta'tiyahumul bayyinah ayà yẹn àwọn ẹlòmíì wọn máa tún tùkùtù wípé àwọn kèfèrí o nínú àwọn ahlul kitab àti pé àwọn kèfèrí nínú àwọn ọ̀sẹ́bọ ẹ̀rí tùkùtù báyìí mo rò pé yẹ yín táwa lólùgbàgbọ́ òdodo nínú àwọn ọ̀sẹ́bọ ẹ̀hẹ́ torí kó lè gbà àwọn olùgbàgbọ́ òdodo wà nù alùpìtà àbẹ́ ẹ̀kọ́ ni ta wá lolùgbàgbọ́ òdodo nínú àwọn ọ̀sẹ̀bọ só lè wà kò lè sí torí kó pé ọ̀sẹ̀bọ ni olùgbàgbọ́ òdodo tún wá wà nù wọn. tó a jẹ́ pé mímí dẹ̀ yẹn àlàyé ní í kìí ṣe pé nínú kò túmọ̀ sí nínú so ó ń túmọ̀ sí pé àlàyé ìyẹn ni pé àwọn kèfèrí tí wọ́n jẹ́ alòlùdìjà tí wọ́n sì tún jẹ́ ọ̀sẹ̀ bọ̀ wọ́n rò pé wa yẹn kọ́ lọ́n sọ kàtígórìsì àwọn kèfèrí nínú wọn la ti rí alòlùdìjà nínú wọn la tún ti rí mọ́ṣẹ̀rẹ̀kùnà tó àwọn eléyẹn kò far kò far kò far adúgbò ẹ̀fọ́ lọ wọ́n ní ẹ wọ́n á lọ sórí òkè kan wọ́n á lọ àmọ́ gbá mẹ́yẹn àwọn ọlọ́nà ni gbogbo wọn jọ ń pè wà láàgbèsọ ọlọ́ọ̀ni gbogbo wọn jọ ń pè. innahum mushrikun ọ̀sẹ̀ bọ̀ làwọn wọ́n á yọnu kí àtàwọn ọ̀sẹ̀ kẹjọ lọ sẹ́bọ̀ ẹ̀yà di kínú mushriku jẹ́ẹ́jẹ́ ó di mushriku jẹ́ẹ́jẹ́ wọ́n ni ẹ nítorí pé àwọn lọ sórí òkè náà eléyìí ń ṣe ń torí torí adúrú tó ṣe lóṣù kọ́ lọ ọ da fún ọ kúrò pé yé bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ wò tó ń torí pé ẹni tó bá ti yọnu sí kúfúrú àti ṣírùkù lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí tẹ̀wọ́n pé ọba bínú ọlọ́run pàdé so tó bá ti kọ́kọ́ bá tọkọ pàdé só burú ni kò burú lábẹ́ pé ọba bínú ọlọ́run tó ń torí délé mùsùlùmí kú náà ni wọn o. ìtọ́lọ̀ wọn bá wa tọ́wá kùn lọ́dà dúdú sọ́dà funfun rà kọ̀ọ̀ràn o kò síbi lè tún ṣe tí ó tún tí ó ọ̀dà àdúpọ̀ ẹ̀fọ́ wọ́n pọ̀ bàjẹ́ ni gbogbo tí wọ́n máa ń ṣe ọ̀pọ̀ bàjẹ́ kò lè sọ́ọ̀dì ń fẹ́ fẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ ni gbogbo wọn gbogbo wọn náà ni ẹ ńgbà tó lọ́wọ́ sọ pé innal ladhina amanu wal ladhina hadu was-sabi'una wan-nasara ṣé eléyìí wan-nasara ẹgbẹ́ was-sabi'una wal ladhina hadu àti yahudi àti nasara gbogbo àwọn eléyìí ọlọ́run sọ pé ẹni tó bá gbọ́ ọlọ́run gbọ́ nínú wọn tó ṣe dáadáa wọ́n gbẹ̀san wọn ẹ ìtumọ̀ ayà yẹn torí wọn ò tún gbọ́yàn náà yìí ó ń fa wàhálà fún wọn so ìtumọ̀ ayà yẹn ni pé ẹni tí. nínú wọn kọlọ̀ tó rán anabi muhammed sallallahu alayhi eni sáyé gba anabi musa gbọ́ tó sì tẹ̀lé òfin anabi musa ari tó sì kú sórí rẹ̀ kó tó di kọlọ̀ rán anabi sallallahu alayhi sáyé tí ó sì mẹ́bọ mẹ́sìn mùsùlùmí náà wọ́n pè gba anabi isa gbọ́ kọlọ̀ tó rán anabi muhammed sáyé tí ó sì mẹ́bọ mẹ́sìn kí mùsùlùmí wọn pè wọn ẹ wá mú wa ẹni tó wá jẹ pé àgbélébù ló ń bọ tó wọnú àyà yẹn nígbà tí èsì pé nǹkan dàrú ọlọ bóòlù sì fẹ́ wọnú àyà yẹn ṣe ṣírùkù ọ wà pé ọ báwo tó rò pé èèyàn máa sì wọ ni máa mà láìka pé kí ni àti à kó tó di pé kí ni sọ ma pé mo smart o tó nítorí àdúpẹ́ fọlọ́ tọ́ anabi wa ni o lọ́njà ló ń tẹ̀ yí pé kí ni wọ́n mushriku wa ana uridu an ukhalifahum èmi sì fẹ́ yapa sí wọn nítorí pé nínú píríncípù ẹ̀sìn islam ni pé o gbọ́dọ̀ yapa sí àwọn al-mushriku al-maghdubu alayhim wad-dallun o gbọ́dọ̀ yapa sí wọn. sirata alladhina an'amta alayhim ghayril maghdubi wàhálà bọ́ọ̀lì torí ẹ̀kọ́ bọ́ òfin mu rárá kọjá pé báwọn kẹfẹ́rí ṣe ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ṣe ayé wọn ni náà máa lò tiẹ̀ bẹ́ẹ̀ máa ni náà máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa múra ni náà máa múra máa rìn ni wọ́n náà rìn gbogbo ẹ̀kọ́ sọ wọ́n di nǹkan kan nínú kẹlẹ ayé tá so ó tún fi ó tún fi dáràn wájú Ọlọ́run ò gbé islam rẹ pamọ́ ọwọ́ akú wọn gbókù rẹ lọ ṣọ́ọ̀ṣì pé a mr bakari kìí ṣe mùsùlùmí ọkàn bakari o abẹ́rẹ́ nǹkan mẹ́rin àìmáyérú ẹ̀ àìmáyérú ẹ̀ tó ń torí délé agbọ́dọ̀ yà pàṣẹ wọn ńlọ́fà ni rahimahullah ló fi kọ tírà rẹ̀ iqtida'u siratil mustaqim so torí pé tá a bá ń tẹ̀lé siratil mustaqim ajẹ́pẹ́ agbọ́dọ̀ yapa sí ojú ọ̀nà àwọn al-maghdubi alayhim àti ad-dallin torí ẹ̀ náà sọ pé kọ́dà èdè tá à ń sọ lẹ́nu tó bá yẹ pé a bá gbèdè lárúbáwá kò yẹ ká sọ èdè mi torí pé èdè àwọn tọ́lọ́run ọba pé dara ìdẹ̀ra rẹ̀ lé lórí iná ni èdè tí ọlọ́run fi rán alukurani tó fi fi ránṣẹ́ sáyé tó fi fi súnà anabi sallallahu alaihi wasallam lélẹ̀ èmi gbọ́ lárúbáwá ò gbọ́ lárúbáwá kò sọ ayé ká tó máa sọ èdè mi torí àwọn sọ pé ń bẹ nínú wa mùnáfìkì nígbà tí wọ́n ti gbọ́ lárúbáwá tó ń gbọ́ lárúbáwá èdè àwọn mùsùlùmí nù sọ̀ntorí délẹ̀ ẹ̀rí kọ́ ẹ ká fún sókòtò kó lé yàtọ̀ sí ṣe wà lónìí tó bá fẹ́ sọ Yorùbá mẹ́wàá òyìnbó mélòó ni ọ̀sọ̀ sí hmm? mẹ́jọ àbọ̀ wàláhì tàlá ẹnìkan sọ̀rọ̀ rẹ̀ ńrọ̀lẹ́ yìí mo sì fẹ́ lè jálù wọn bẹ̀ pé ẹbí ah, Yorùbá ni wọ́n <laughs> gbogbo ọ̀rọ̀ òyìnbó òyìnbó sálẹ̀ kọ́ lajú irọ́ lásán olúkó. bíkọ́sọ́ ọba lajú èdè ìyá rẹ ọba pàtàkì lọ́dọ̀ rẹ ẹ mọ̀ pé tùmọ̀ pé èèyàn lajú nù ọ̀gbẹ́dẹ̀ ìyá rẹ ọlọ́ọ̀ lajú oko burúkú ni ọ ẹjọ́ yé wa báyẹn ẹni ti gbẹ́dẹ̀ bàbá tóbi kò gbẹ́dẹ̀ ìyá tóbi ọ lajú nà torí rẹ ti sọnù lára rẹ ti sọnù lára wo ṣe tọ́ka sí kọ́ ọmọ torí pé ńgbà tí àwọn èèyàn bá dé tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ ìyá yín tí wọ́n jẹ́ ìràn yín tí wọ́n jẹ́ léde yín tí wọ́n sọ̀rọ̀ sí wọ́n sọ ọmọ kọ́ ọmọ wò ni ẹ dáàdi what is he saying ah ọmọ sọnù ọlọ́run ló mọ ibi tí èdè òyìnbó yẹn ti rá àwọn yorùbá mú ah òyìnbó nínú àwọn tí wọ́n rí mú ju nàìjíríà yorùbá ni yorùbá ni first yíbò ni two àmọ́ haúsá bí ń tí báyìí wọ́n rí mú lára kékeré iná fẹ́ fi ṣe irọ́ lásán èdè lásán àwọn aṣọ di bàbàrà yóò bá wọn kàn mú èkó ẹ pa wọn dẹ pa nù bí yóò bá ṣe rí mu èkó ẹ pa làwọn rí kó wọn dẹ pa nù wọn máa ha ní gbogbo òyìnbó tó òyìnbó gan ọgbọ wọn máa ha gbogbo ẹ lọ ha sórí inú dictionary wọn bá ní kó nà ní sọ fún ẹ sọ fún ẹ yóò bá ọ̀rọ̀ bá pàkà sọ pé you know um, um, uh, ẹ̀yin èèyàn mi um, what i'm really trying to explain to you ah, ah, a ní ẹ sọ yorùbá irọ́ lásán sẹ́yìn wọn á túmọ̀ sí pé èèyàn lajú ní tí mo lè sọ léde léde tí n lè sọ léde ìyá mi ó oh, wọ́n ṣe kàsáàrọ̀ ọmọ ń bẹ̀ tó ń torí de eléyìí kò sọ́là junu rẹ̀ wàláì kò sọ́là junu rẹ̀ torí ẹ̀ àwa mùsùlùmí ó yẹ ká try èdè mùsùlùmí nǹkan gbọ́ ó kéré jù tátàtà asalaamu alaykum alaykum salaam kayfa alxaal bikhayr walhamdulilah kayfa xaaluka anta ana bikhayr walhamdulilah ọba ah, amadi lẹ́gùn yìí náà ọ̀sádà <laughs> eh, àmọ́ kò sí kankan lórí lẹ́yìn asalaamu alaykum alaykum salaam nọ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó rí i pé àǹfààní rẹ̀ ò ní mà àfi tó yẹn máa ń travel káyé níìsín ọlọ́lẹ̀ haúsá wò sì gba haúsá haúsá ó sì máa sọ haúsá sí ọkọ̀ sí tọkàn wọn fẹ́ kí gbogbo yẹn ọ̀dà haúsá ni sọ̀rọ̀ àwọn pé tí haúsá bá wà lẹ̀ yorùbá àwọn òní máa sọ yorùbá sí pé dáadáa wọn náà gbọ́ yorùbá àwọn máa sọ english sí ni ẹ wo nǹkan mẹ́fà so nígbà tí ọ̀há délẹ̀ haúsá ọ̀há ní ìwọ ọ̀gbọ́ haúsá àmọ́lárúbá lọ gbọ́ ó rí i pé gbogbo èèyàn máa pọ́n lé ni wọ́n lọ wá àwọn àfáà tó gbọ́ wá ni pé ah gàṣínà lárúbí kèyí pé lárúbáwá ní sọ gbogbo èèyàn ọmọ wọ ni masha allah masha allah mo lè tó àgbo lárúbáwá bá ah so I bá ké english pé wàhálà ní english yé ké so kékeré láti ṣe irọ́ láti torí káwọn ti malédì ọ̀tá wa èdè olè tó wá dìlù wa abẹ́yìn ọ̀mọ bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ máa ronú báyẹn olè lóyìnbó olè lọ́wọ́ ajá bì tó fi fi èdè rẹ̀ sáwọn èèyàn láhán olè lọ́wọ́ agbọ́dọ̀ mọ ká history olè náà ajá wọ́n sọsẹ wọ́n ṣe kándù wọ́n ṣe gbogbo àwọn òríbi tí wọ́n ti ta wọ́n wá ibi táwọn ti ta ká ló fi di kí wọ́n bá àwọn bàbá wa àwọn bàbá ńlá wa wọ́n bá àwọn lẹ́nu tí ò lágbára ìbọn sakabula làwọn ń lò àwọn sì kó wọn kò dúró gbẹ́jọ́ dé àbí òye wa so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n fi gbàlúmọ́ alọ́ ẹhẹn olùkọ́ wọn fèdè wọn sí wa lẹ́nu wọn fi sí wa lẹ́nu àwọn wá sí wa lè máa wò ó pé ńgbà tí olùgbà tó bá tó sọ èdè òyìnbó kó tó jẹyàn ó dájú pé olùkọ́ lẹ́ni náà èdè tí wọ́n dá ni kí ló ṣèdè wa kó sí tó ṣe ẹ iná náà ṣe sọ yìí pé ẹnikẹ́ni tó bá jẹ́ pé dèélédè ló fẹ́ fi ga wọn kì o nítorí pé gíga ó láṣìírí. àṣírí rẹ̀ ni pé ọ̀nà tẹ́ gbà tẹ́ fi ga ọ̀n kọ́mọ́ expose sẹ́lómi so tó bá yẹ pé english english english kó tó di pé rí result ṣé gbogbo yẹn náà máa tẹ̀lé gbogbo àwọn step tẹ́ ń tẹ̀lé o ìgbà result wọn padà jásìn kankan náà bí ò jásìn so àsìkò táyìn fẹ́ sọ pé àwa la lọ síwájú àwọn náà sọ pé kí ni àwọn náà ti ṣe so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé technology yẹn gan kò sí development ní bẹ́ẹ̀ tí ò bá sí secret ń bẹ kí ló dé tí Japan ọmọ kọ gbogbo nǹkan ní English ebi gba àwọn tó ṣe tán ni kọ instruction for English pé bẹ́ẹ̀ ṣe máa lò ó nì tí wọ́n ṣe tíútà tún wọn àwọn English wọn fi ṣe ṣe English ni àwọn China na àwọn táwọn náà rọra ń sọ èdè wọn jẹ́jẹ́ ṣé àwọn náà lọ àbí wọn lọ wọn lọ máa lọ àbí wọn lọ máa lọ ẹ jókòó Islam kà ká má máa ronú pé só lè bí owó because tó jẹ́ ká kó òyìnbó kún náà àpò òye gbogbo wa àwọn lárúbáwá kòwé wọn ní idha urifa sababu batala al-ajab tá a bá máa ń tọ́ fà kí lè yanu sí ebo ń jẹ ni àbí kí lè fi wá ẹ̀sọ́ tó bá yẹ pàlì jánà lẹ́ ń fún òyìnbó wa ẹ̀sọ́ irọ́ lásì ebo ń jẹ ni ẹbí ẹ̀fọ́ ó sì pọ̀ lórí yẹn sọ ní táwọn yẹn fi wá nu irọ́ lásì so nítorí de eléyìí ló ṣe jẹ́ pé àwa gbọ́dọ̀ gbé tayọ ayé rẹ̀ àgbọ́dọ̀ gbé tayọ ayé rẹ̀ tẹ̀sìn bá kún ọ̀rọ̀ wa tá a bá mọ eléyìí náà kò sí tó burú mẹ́ àmọ́ kó ajẹ́ pé bóun ṣe ń kọ ló ń sáfẹ́sìn bóun ṣe ń kọ ló ń wẹ̀sìn lókàl bóun ṣe ń kọ ló ń wọ àwọn tí ń sẹ̀sìn lókàl ó dájú pé oríire ò pé atẹ́gùn burúkú ti fẹ́ sínú ọpọlọ rẹ ó ní ìdìbò wọn bọ brush it out ọ̀gbádùn irọ́ lásán torí pẹ́ lómi dídìrín ìbàjẹ́ ni tó bá ti rẹ́ nìkan pẹ́pẹ́ ẹ̀sìn lọ́kọ́ kìnìún kí ọmọ inferiorize ẹ̀ pé ẹ̀kẹ́ ní kí kí wọ́n ní wọ́n já magana rí irọ́ lásán ọmọ fẹ́ ṣe ń tú bóòtù ọmọ fẹ́ ṣe ń de bóòtù lásán ọdí kí ni ní ni mo rò pé yé wa láti tó tẹ̀ sí ń kọ̀wé ìta ló sọ fún yín no ebi èsè tí wọ́n ti ń o ah, <laughs> ó mú fọ́múlà wa ó ń ṣe ìtọ́kùlá tí máa ń sin bọ̀ gan bàbá ìtọ́kùlá ló ń bọ̀ yẹn o wọ́n fi ṣe yẹ̀yẹ́ débi pé kò tún ní wíru ẹ̀ mọ́ torí ẹ̀ ẹja gbìyànjú ẹja gbìyànjú kọ́lọ́n kó sì ràn wá lọ́wọ́ wọ́n ṣe tíra tó lè ràn lọ́wọ́ tí wọ́n fi gbọ́ èdè alukur'an nínú rẹ̀ fọ́ọ̀mù tí wọ́n á lọ sùkúù tí ó sì lásìkò láti wá al-arabiyatu bi radio al-arabiyatu bi radio arabic by radio so eléyẹn wọn a máa kọ ńlágbára yẹn wọn a sì máa translate ẹ fún ẹ wọn a máa kọ wọn a máa translate ẹ fún ẹ so you yourself o lè gbéwèé lọ́kọ́ ọmọ ká díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n tún transliterate rẹ̀ síbẹ̀ so irú àwọn òwe yẹn àwọn misra kọ́lọ́n san wọ́n lẹ́sàn-án rí látàyè john látàyè john wọ́n máa kóru òwe yẹn ránṣẹ́ sí nàìjíríà gan so that a fi ní large number àwọn èèyàn tí wọ́n ń sọ Arabic tó irú àwọn tíra yẹn sì tún wá dì sí tó yọ ọ̀ràn yẹn lọ́wọ́ kí èèyàn tiẹ̀ fi máa tó wọ́n pàtàkì nítorí pé eléyìí ọlọ́wọ́n bọ̀ sàdédé sa èdè yẹn lẹ́sà kó fi sọ alukur'an kalẹ̀ anabi wa kémi wọn tí wọn gbogbo nǹkan kí ọ̀tá jẹ ìtọ́lọ́mbà kọ́pọ́ jẹ láyé wàá rí náà wàá rí náà a sì mọ èèyàn tó pọ̀ jù láyé yìí tí wọ́n lówó wọn ò mọ̀wé àgbà mọ̀wé ẹni tó lówó tó pọ̀ jù láyé wọn ò mọ̀wé òtún màsí kọ́ sáńlé ìwé o ẹ̀yìn tó rẹ́ lómi ò gbọ́rọ̀ yé orí tí wọ́n ti wọn ọpọlọ torí kodò ẹgbẹ́gbọ́n o wọ́n ní akó oṣù kú o ìnáwó ni ó kó oṣù ẹ̀hẹ́n mọ̀ ń fẹ́ kó gbìyànjú kọ́ra kọjá pé wọ́n ẹ̀yin ọmọ mùsùlùmí lẹ́yìn máa gba first class first class first class bí ibìnlélà ọlọ́run sì ti rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni pé bá a ti ṣe máa gba first class yẹn ká tó má gbàgbé ẹ̀sìn wa tó ìyẹnjú tá à ń gbà yọ dáa o torí pé àgbàgbé ẹ̀sìn wa náà ni so ọ̀pọ̀lọpọ̀ náà lọ sáwà skul ní ìsìn tí ò sí tọ́ka so kéèyàn gbìyànjú kó tó wá fi kúnyànjú rẹ̀ yẹn nǹkan tá à ń sọ so ìwé rẹ̀ o kò ní gbìyànjú bẹ̀ gidi wọn ah, ìwọ tó lẹ́sìn báyìí bó ló gba first class ẹ̀sìn náà lọ́lọ́run fi ràn mí lọ. káwọn ọ̀fẹ́ pé ńgbà tó ti lẹ́sìn ọ yẹ kọjá pé ìwọ ni wọ́n fún f9 kọ́lọ̀ má ṣe tìyín bẹ́ẹ̀ eléyìí jẹba. tọ́ eléyìí túmọ̀ sí pé yọ́mù sabt àti yọ́mù ahad táwọn náà máa ń ṣe sùyàmù méjèèjì láti fi kọ́ sí kò burú ajẹ́ pé èwo ló wá burú nínú siyam yom sabt ẹ̀ dáhùn náà ká dàgbà kọ́mọ̀jẹ̀ ọjọ́ júmọ́ àbá asọ́mọ́ yom ahad mọ̀lùkọ́ ẹ̀gẹ́ tiẹ̀ bá ẹnikẹ́ni tó ti lè dá ọjọ́ sábtì gbà kò sọ́mọ́jọ́ tó síwájú ẹ̀ kò sọ́mọ́jọ́ tó ń tọ àyàfi tí ọjọ́ àsáptì yẹn bá bọ́ síbi ìjọ Arafa àbíjọ Ashura àbíjọ Tasu'a sọ́sẹ́lọ̀ kọ̀sẹ́lọ̀ torí kí ni Arafa ló ń gbà Ashura ló ń gbà Tasu'a ló ń gbà ọjọ́ ìwú ó lè jẹ eléyìí ò ní wàhálà nù tọ lẹ́yìn rẹ̀ hadith Abu Hurairah radiyallahu anhu ọlọ́run nàbí sallallahu alaihi wasallam ọmọ kọ̀ fún wa o láti gba sùyàmù ọjọ́ àràfà tá a bá wà lára láti gba ọjọ́ àràfà ní sùyàmù nígbà tá a wà ní àràfà àwọn márààrún ni wọ́n tún gbé jáde ṣùgbọ́n ìmáàmù Tirmidhi ò sínú àwọn di mẹ́rin Ibn Khuzaimah ó ní hadithun sahih bóòní Ibn Khuzaimah ṣe máa sọ pé hadithun sahih kì í sọ bẹ́ẹ̀ àmọ́ tó bá ti gbé jáde nínú tírà rẹ̀ àwọn wa sọ pé sahahahu Ibn Khuzaima Ibn Khuzaima sọ pé sahih torí pé gbogbo àdìsí bá ti gbé jáde nínú tírà rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ó ń wò pé sahih ni bẹ́ẹ̀ náà ni Ibn Hibban tó náà bá ti gbáde ti jáde nínú tírà rẹ̀ òun wò pé sahih ni ó ṣeéṣe o káwọn olùmọ̀ sọ pé kò sahih hasan nítorí wípé nítorí òun pé sahih yẹn àwọn condition tiẹ̀ lẹ sí ti imaamu Bukhari àti ti imaamu Muslim so n tó ń bá pè sọhí yẹn ó lè jẹ́ pé hasan ni ó kéré sí sọhí bọ̀tún náà a máa fi sẹ́yìn tọ́ àwọn sọ pé sọhí walhakim abu abdullahi Hakim, nínú tírà rẹ̀ almustadrak tó náà bá ti mú àdìsí wá nínú tírà yẹn toró tó ń sọ ni pé bukhari àti muslim tẹ̀ ń pariwo yìí àwọn àdìsí sọhí tó kúnlẹ̀ tí wọ́n mú wá ń sì fi àpèjúwe hàn ń fi àpèjúwe àwọn àdìsí sọhí tí wọ́n mú wá máa fi hàn yín ìtumọ̀ tó ti kọ́kọ́ tírà yẹn so ṣùgbọ́n àwọn sọ fún pé ṣé Bukhari àti Muslim sọ fún wa gbé gbogbo àdísù sọ̀hí táwọn mọ̀ gan làwọn kọ̀ ni wọn ò sọ pé táwọn mọ̀ gan gbogbo ẹ̀ làwọn kọ̀ à bọ̀sibọ̀sì gbogbo ìtọ́ wà láyé tó ń torí ẹ̀ nígbà tí Abu Abdullahi hakim kà ń kọ́lé sórí omi wọn ń challenge wọn lórí tí àwọn ò pé challenge fún so ṣùgbọ́n tíra tiẹ̀ náà padà wúlò wàtí tankarahu al-Uqayli al múnkàrù yẹn ó túmọ̀ sí kí ni bàyì tọ́ abẹ́rẹ́ nǹkan mẹ́ gbogbo èèyàn sọ pé sàhí bàbá ẹ̀ ọ̀kan ó sọ pé kí ni múnkà ìyẹn nípa àlejò sẹ́yìn tó bá pa bá lásìkò ni àmọ́ wa gbé ìyẹ̀wò síra wọn kí ló dé tó ń fi sọ so èwo gan alápàdà mu sáwọn tó pè ń sọ àhìn àbẹ̀yìn tó pè ń bàyì ẹ̀já mọ́ra tó pè sọ àdìsí yìí kí ni tọ́ka sí pé alálàájì alálàájà àwọn ọ̀gbọ́dọ̀ ṣe kí ni wọn gbọ́dọ̀ ṣe síyàm níbo láràfà torí pé ta ni wọn wà láràfà lọ́jọ́ àràfà àwọn alálàájì ok èmi ò sí àjì mo lọ sí àràfà lọ́jọ́ àràfà torí mo fẹ́ máa ṣáàbù àwọn alálàájì lómi á máa pín omi fún wọn á máa pín oúnjẹ fún wọn ṣé n gbọ́dọ̀ ṣe sọ́ọ̀mù ọjọ́ àràfà ní àràfà nítorí pé àràfà lèmi náà wà náà. sẹ́wọ̀n pé dáàdi sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ sí sùyàmù àràfà ní àràfà ok ṣé kò túmọ̀ sí máa nà pé ń ṣe hajj àmọ́ àràfà mọ̀ wá ṣé mo lè ṣe sùyàmù jọ àràfà láràfà sáàdì ti tọ́ka sí kò tọ́ka sí ìyẹn ni wípé dalalatul iqtida nǹkan kan bẹ́nu ọ̀rọ̀ yìí tí wọ́n àwí jáde ọ̀rọ̀ wa lè àyàfi kí gbogbo ẹni tí máa ń gbọ́ ọkọ̀ ó pé ọkọ̀ fún wa láti ṣe sùyàmù àràfà ní àràfà táwa bá jẹ́ alálàájì tàbá bá fi sí ọ̀rọ̀ nítù nítorí pé mi ò sí ájì ọ̀wọ́ pé mo wá wá sí àràfà gbọ́dọ̀ ṣe sùn yàmùjọ àràfà sẹ́mi káàdì ọsọ ọ̀sọ́ bẹ́ẹ̀ àjẹ́ pé nǹkan kan kò ní nítumọ̀ nísìsiyìí táwọn máa ń túmọ̀ ru eléyìí sí yorùbá àwa sọ pé anabi sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa láti ṣe síyàmù ọjọ́ àràfà láràfà kò lè yé gbogbo ẹni tí máa ń kà láéláé rẹ ní kì ṣe pé mọkàn lárúbá lásán ni wọn máa fi túmọ̀ tira o tún gbọ́dọ̀ mọ àwọn òfin ṣẹ̀ríyà torí pé tó o bá mọ òṣòlò fẹkẹ ń bí báyìí ní sè rọbìṣì lọkàn túmọ̀ fara yìí làwọn bá sọ pé ẹ kódà bí èèyàn ti ẹ̀ ṣe hajj tí èèyàn bá sá ti wà láràfà ànábì lẹ́yìn ọ̀gbọ́dọ̀ ṣe kíni ó tún máa jiyàn tọ́bẹ̀ wulẹ̀ wàràás àdìtì ò túmọ̀ sí rẹ̀ níta àdìtì túmọ̀ sí ni pé ànábì kọ̀ fún wa láti ṣe sùyàmù àràfà ní àràfà in bracket fún alálàjì a sì ti máa ń tọ́fà báàmù nítorí pé tó bá ṣe sùyàmù ní ọjọ́ àràfà yẹn ara ò ní tó láti lè dúró ṣe àdúà torí ẹ̀la Ànábì sallallahu alaihi wasallam ń jẹun ó sì gun ràkúnmí rẹ̀ ó mu mílk lọ́nà táwọn èèyàn fi mọ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ yàn torí kí ni káàró lè bá a yá dáadáa láti ṣe àdúà lọ́jọ́ yìí ṣùgbọ́n àwa ilé la wà àwa láti kí ni ṣìyàmù ọjọ́ àràfà tó. So, àdéhùn tó wá tẹ̀lé abdullahi bin amur òun ló gbà wá anabi sallallahu alaihi wasallam la soma man soma al-abad la soma man soma al-abad ó lè túmọ̀ sí àdúà ó sì lè túmọ̀ sí ìkọ̀fúnni tó bá jádùá èpè ni tádìsì Bukhari àti Muslim ló gbà tó bá já sádùá èpè ni ìyẹn ni man soma al-abad ọlọ́run má síyáàmù ẹni tí ń fojoojúmọ́ ṣe síyáàmù ọlọ́run ò ní gbà ọlọ́run má gbà síyáàmù ẹni tí ń fojoojúmọ́ ṣe síyáàmù sádùá nù àbí pè pè nù ìyẹn ni pé ìwọ bàbá aláṣejù ìyá aláṣeboro ojoojúmọ́ síyáàmù síyáàmù síyáàmù yìí náà sáni ó fi gbẹ gbogbo àyà hàn gbogbo anábì ṣépè fún abọ́sàdúrà fún ọ ṣépè níbi tó ti gbóná nítorí wípé ẹni tí máa ń ṣe báyẹn yóò kó bára rẹ̀ ìjọ mélòó ló ṣe dà tó fi dìpọ̀ yínra rẹ̀ lọ́rùn a sì ti mọ̀ yín pé bẹ́ẹ̀mì rẹ̀ bá gun náà ló fi sin lọ́n pẹ́ so bákan náà ó lè túmọ̀ sí wípé wọ́n ń kọ̀ fún wa lásọ́ọ̀mà mọ̀nsọ́ọ̀mà abẹ́d ẹni tó bá mọ̀ kójoojúmọ́ ló ń fẹ́ máa fi ṣe sùn yá kọ́dà dúró bákan méjì ìyẹn ni pé tùmọ̀ rẹ̀ lè já sí bákan méjì ẹni tí máa ń fojoojúmọ́ ṣe sùyàm ọlọ́mọ gbà ẹni tó bá fẹ́ máa fojoojúmọ́ ṣe sùyàm kọ́dẹ̀kùn ẹ̀ tó ewu lẹ́mú méjèèjì lọ́dọ̀gbà méjèèjì lọ́dọ̀gbà torí ẹ̀ tẹ́ bá rẹ́ nìkan tí ń fojoojúmọ́ ṣe sùyàm kí sọ fún un nítòsí yẹn léwu anábì sèkò ìfẹ̀ǹtì máa ń ṣe bẹ́ẹ̀. ń bo inú àdìsí wo àdìsí Abdullah ibn amr ngbàtà nàbí ni la sama man sama al-abad ó ní bolè pé wà mbẹ ara kéèyàn gbédè náà la sama man sama al-abad èpè bákan náà ìgbà tí àbí ẹni tó sọ pé eh, mi ì mi tún o sì ní láéláé so àbí kó sì túmọ̀ sí pé má ṣe o táwọn ẹbí wa ni má ṣe sọ yẹ ká ṣe kò yẹ ká ṣe àdéhùn tó tẹ̀lé lẹ́yìn a ti sọ pé Bukhari àti Muslim ló gba eléyẹn wa Muslim wa gba ọ̀kan wa tí gbólóhùn rẹ̀ yàtọ̀ gbígbá náà fi sọ pé la sama aftar òun náà ó lè jáde ó lè jẹ́ ìkọ̀ fún wa la sama aftar ọlọ́run ò ní gba sùyàmù rẹ̀ kò sì ní gbà sínú rẹ̀ àbí ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kọ́dẹ́kun rẹ o kọ́dẹ́kun síyàmù kọ́dẹ́kun síyàmù so eléyìí jábọ̀ bó ti ṣe jẹ́ mbẹ́ so àwọn àdìsí wọ́n jẹ́ àwọn àdìsí tí al-Hafiz Ibn Hajar tó mú alábẹ́ àkọlé sọ́ọ̀mù tatawwu lẹ́yìn rẹ̀ láwọn abọ́sí kitabul i'tikaf abẹ́rẹ́ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù. àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó sì wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí ó fún ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn tí ó sì ràn wọ́n lọ́wọ́ láti máa fi tí wọ́n gbọ́ yé síwà kọ́nà wa ṣe ń wí àti dáhùn ń gbọ́ ní sábàbí táwọn òfin rálì jẹ́nà wọ̀ ní rọrùn ọlọ́run dákun má ṣe máa ná kọ́ máa ná ọbẹ̀ ọlọ́run ọba kó ṣe wá àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àtàwọn òbí wa àtàwọn mọ̀lẹ́bí wa àtàwọn mùsùlùmí lọ́mọ àlùjẹ́nà subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu àti kí wọ́n ní kí nìdájọ́ káwọn máa rìkọ́dù fídíò àti káwọn máa wò. ẹ àwọn olùmọ̀sọ yìí pé ìgbà tó lọ́wọ́ bá ti ṣe fọ́tò léèwọ̀ àìsọ pé fọ́tò kò dúró lórí èrè lásán ó kárí ìtànyà sára pépà so gbogbo fọ́tò haram ṣùgbọ́n fídíò kí ni ìdájọ́ tiẹ̀. apá kan nínú àwọn olùmọ̀wá àwọn sọ yìí pé kò sí tó burú pẹ̀lú fídíò nítorí pé fídíò òun kì í ṣe fọ́tò tó dúró nítorí pé èrè ẹ̀rì máa ṣe ní ọ̀wà fọ́tò tó yà sára pépà gbàgbà gbọ́ ọba rẹ́rìn ọba ara pọ̀ rẹ́rìn bọ́ba fajúro ọba ara pọ̀ fajúro torí kò sí yànjẹ́ ń bẹ̀ bọ́ba tó ṣùgbọ́n fídíò wọn ní òun fọ́tò tí ń rìn fọ́tò tí ò dúró ni torí rẹ̀ kò burú gẹ́gẹ́ bí tama olùkí tó bá dúró wájú díngí nìsí tó bá yanu yóò fi yóò fi hàn kó panu bí tó bá sì ké yóò fi hàn ah, wọn náà ló ń báwọn náà láti pé tinubu bá ọ. tó bá fẹ́ dẹ́kun bínú láti lọ dúró wájú dengi kọ wá wojú rẹ bó ṣe bíútì àbí òye wa <laughs> lásìkò tó ń bínú lọ ó rí i pé kíákíá lọ́ọ̀dà dúró kẹ sẹ́mi náà mo rí bí ṣe tọ́ni so àṣírí gbànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam owó dengi láyé rẹ owó dengi láyé rẹ torí ẹ ó sì tún ládùn àti máa ń ṣe tó bá wo dengi pé ìwọ Ọlọ́run ọba tún ìwà mi ṣe fún mi gẹ́gẹ́ bó ti ṣe tún ẹ̀dá mi ṣe bó ṣe bó ṣe bó ṣe dá mi lọ́nà tó rẹwà jù wá tún ìwà mi náà ṣe bẹ́ẹ̀ so nítorí ẹ̀ lábẹ́ báyẹn ni wọ́n fi sọ wípé fídíò ìgbà tó jẹ́ pé moving picture lòun gẹ́gẹ́ bí ìgbà tí yẹn tó síwájú mirror ni so wọ́n ní kò sí ní tó burú nílé yẹn náà. wọ́n ní sáà lè lo hadith Umm Salama láti sọ pé káwọn ọmọ ti sùnyàm ní ọjọ́ Christmas ọjọ́ Easter ọjọ́ rárá o rárá o Sabtu wal Ahad ó yàtọ̀ sí Christmas ó yàtọ̀ sí Easter wọ́n sì ń ṣe Christmas láyé ànábì náà wọ́n sì ń Easter láyé rẹ̀ àmọ́ àwọn àgbọ̀ kó so sùnyàm sùnyàm bá o nà á lè sọ. eléyìí ń ṣèbéèrè kékeré nìdájọ́ ká máa rajà níbi tó bá ti dínwó wọn àti èsì kéèyàn bọ̀ síbi tó ti wọ́n láti máa rà tẹ́lẹ̀ náà torí pé lábẹ́ òfin ọlọ́run káràkátà wọ́n máa sórí ọgbọ́n ni nísìnyí orí ibi tí nǹkan ti dín ọwá ní ìtọ́ wọn lọ́ rà wọ́n dájọ́ fún ọ pé sẹ̀fíì òpònú ni ọ́ àbí òye wa hàn náà àríkùn fún.

àti àti mọ̀ pọ́ lọ́wọ́ forí jìn rárá o àbí tí yẹn bá jọ dàrú nítorí pé tó ń bá ń da bẹ́ẹ̀ àkọ́kọ́ ọlọ́run ṣàforíjìn àwọn àṣìṣe rẹ fún ẹ kódà kó ṣe kí wọ́n pọ̀ tó ìfowófó orí òkun a ti sọ pé gbogbo orú àwọn àdéhùn yẹn ti ń tọ́ka sí ni àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ̀ jẹ ìyà báyìí lórí ẹ̀ látàyé ń bí ó ṣèkí tó ọ̀bá jìyà rẹ̀ láyé ń bí téèyàn bá fi lè kú èèyàn máa bẹ tahtal mashi'a bó bá ṣe wọ́ lọ tó bá wò kó fi hàn sáré jẹ́nà látàrí kó ń tọrọ astaghfirullah kò sani tí ó bi léèrè tó bá sì wù ó fi hàn sí nánà kéèyàn tó lọ síbo aljanna náà àríkùn. wá ṣe orin àjò kúkú lọ. wọ́n lé yẹn lọ èèyàn wà lórí ìrìn àjò wọn ṣe sọ̀láàtì làásùr wọn ti ṣe rọ́kà méjì sóun lè jọ ìwọ̀n bẹ́ẹ̀ yẹn kó rìn àjò kúkú lòun méjì náà lòun sì tọ́ ọ bá ṣe méjì ó tún fi méjì kù gbogbo onírìn àjò tó bá ti tò lẹ́yìn ẹ̀ ń wà lé sọ̀láàtì ẹ̀ ń tọ́ wà lé ní oṣù bẹ́ẹ̀ làwọn sàhábà mọ̀ sí náà yẹn ni pété bá ti ṣerú ẹ̀ rí ẹ̀ tún ṣe o gbogbo ètò ti ṣe rí wàá tún ṣe náà náà wọ́n ló mú wa lọ́sẹ̀ tí ń bọ̀ ó mú orúkọ mùsàlámù wa lọ́sẹ̀ tí ń bọ̀ náà ẹran mi létí o lọ́sẹ̀ tí ń bọ̀ dáàbì ló mú orúkọ mùsàlámù wa náà náà ìforíkalẹ̀ gbàgbé ṣé kọ́bùlà sàlám àbí bàdà sàlám ẹnikẹ́ni tó bá gbàgbé láti forí kanlẹ̀ látàrí kó ṣàṣìṣe tí máa mú ká forí kanlẹ̀ ká tó sálámà bíi ká pé kò jókòó ní rákà ẹlẹ́kejì ṣe at-tashahhud ọ̀rántí ọwọ́ àṣàtayá lọ́wọ́ sálámà sọ eléyìí tí ò bá rántí tó fi kó mọ́ṣáláṣí tó ti pẹ́ sọ̀láàtì yẹn ti bàjẹ́ yóò tún ṣe àmọ́ tó bá pé forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà ni bí ẹni tí ó dìde tó múra kẹlẹ karùn wa tí wọn á rán létí tó sáré padà sí eléyìí kó forí ìgbà tí ọba sálámù ó wá gbàgbé ó gbogbo ìgbà tó ń bá rántí yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì àmì ìtọ́jẹ́ ká tó sálámà tí èèyàn fi sọ láti náà. ó túmọ̀ sí kótó wákè lè máàmù ló ṣerú àṣìṣe yẹn tó kọ́kọ́lọ́kọ́ lè máàmù ti ba sọ láti àwọn èèyàn jẹ́ o yóò pàkíyèsí gbogbo wọn pé tọ̀ sọ láti wàá sì ta ṣe ǹjẹ́ jẹ́mọ̀ pé kálukú wọ́dọ̀ tún ṣe torí nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ti dáhùn wọ wọ Ibrahim ṣé gbogbo ọ̀rọ̀ wọn máa fẹnu sọ ni nígbà tá ti nǹkan gbogbo tó tọrọ máa tó bá tó bá fẹ́

sẹ́ni ìsìn tí wọ́n bá pè wọ́n lọ síbẹ̀ ìníwó tó ní báwọn tí èsè mùsùlùmí sọdún wọn ó túmọ̀ sí pé bèbí nìwọ náà tòótún ọba ti di ọmọ bì kan mo rò pé yé tòótún <laughs> rẹ̀ ló ti jẹ́ pé kò burúkú àwọn mùsùlùmí ọmọ ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wọn kò burúkú wọn máa lára wọn lọ́yẹ̀ nípa ẹ̀sìn wọn àmọ́ burúkú ẹ máa fi sásìkò ọdún àwọn tí èsè mùsùlùmí kódà kò yàtọ̀ sí pẹ̀yìn gan bá wọn sọdún torí pé tí máa ń ṣẹlẹ̀ ní kẹ́rì kó gbogbo mùsùlùmí tí wọ́n wà á ru lẹ́kítọ̀ yẹn àwọn náà múra dáadáa àbẹ́ẹ̀kọ́ ni tẹ́yìn náà bá tú jáde wọ́n mọ̀ ọ́ pé ah àtàwọn alájà àtàlájà náà bá wọn sẹlẹbírẹ́tì so eyín tí máa ń ṣẹlẹ̀ ni so a sì mọ̀ pé a gbọ́dọ̀ yapa sí àwọn tí èsè mùsùlùmí torí àwọn ọmọ ìyá wa tó ń serú rẹ̀ ó yẹ kí wọ́n pàkíyèsí ara lópin ìgbà tó bá là ń fi wá ká máa wo àsìkò tá a máa fi sí kọ́mọ̀bà àjẹpáwa náà ń bá wọn ṣe musharaka fi a'yadihim kọ́mọ̀jẹpá ń bá wọn kópa nínú ọdún wọn eléyìí Islam torí gbogbo ẹ̀rí bàbá àjẹ fix deposit rìbá tó kí àti rìbá tó fúyẹ́ gbogbo ẹ̀ ń kọ́ haram. torí ẹ̀ tẹ́ bá fowó sí account bóyá nítorí dọ̀rúra pé tẹ́ bá kówó sílé bọ́lá máa sọ wa tẹ́ bá fi sí ẹ́fìsì pẹ̀lú ẹ̀mí pé wọ́n lọ tí ò bá jẹ́ bí nǹkan ṣe rí kò sí bá gbé mi àbí òye wa ẹ wà ní ẹsìn ẹ mọ̀ pé nìsí tán máa ń aláàtì yín nìsín ẹ̀kọ́ ten thousand síbẹ̀ tó bá tóbi jọ méjì mẹ́ta wọ́n aláàtì yín wọ́n lè sọ yìí pé kírẹ́dìtì ó ti gun orí owó yín kẹ́mẹ́ wo kẹ́mẹ́ wọ́n lè ní twenty naira nípa irú tí ó kó báyìí tí yóò fi wọ̀ náà rọrùn twenty naira ti lé lórí ten thousand tó bá tó lẹ́yìn oṣù méjì kan tó lé ní tó àwọn fi two hundred àwọn fi lé ten thousand rẹ̀ yẹn sọmọ kí alhamdulilayi nínú ànsẹ tí ẹ lè rí i pé ten thousand tẹ̀lé àbí òye tó máa fẹ́ withdraw máa withdraw ten thousand tẹ̀lé tí ó pé so àwọn èlé orí rẹ táwọn fi ń lè wọn màá tún withdraw wọn lápá àbòmí màá wá wọ́nà láti bọ́ lọ́wọ́ èlé o màá wọ́nà láti bọ́ lọ́wọ́ ẹ̀ ò ní filẹ̀ fún báńkì o tó tó bá tún filẹ̀ fún wọn fi ń ràn àwọn ọ̀tẹ́sì Islam lọ́wọ́ tó lè jẹ́ bó ṣe jẹ́. ọ̀nà tẹ́ẹ̀fì gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀fì gbẹ́ gọ́tà ọmọ rọ́nà lọ public toilet kìí pọ̀ jù ẹ̀fì kọ́ so kò sí wàhálà ń bẹ̀ so eléyìí jẹ́ bó ṣe jẹ́ àmọ́ kó wájú èmi purposely lọ kó omi sí báńkì nítorí pé ẹ ni tó máa kó one million síbẹ̀ láàrin pẹ̀lú pé anabi sallallahu alaihi wasallam ni ẹni tó jẹ rìbá ẹni tó fún yàn jẹ ẹni tó kọ sílẹ̀ ẹlẹ́rìí kìíní ẹlẹ́rìí kejì ọlọ́run lánàá gbogbo lánàá tó bá alátọ̀dọ̀ ọlọ́run ìyẹn ni at-tardu min ar lé wọn kúrò nù kẹrì tí lánàá bá wá látọ̀dọ̀ àwọn èèyàn ìtumọ̀ rẹ̀ ni èpè èpè àti èébú tó sọ pé la'ana Zaydun Amra. inú kẹ̀kẹ́ òní wọn ní tọ́fẹ́ lè kó mbẹ tẹ́lẹ̀ nù wọn sọ pé zayidu ó ṣépè fún amúra àmọ́ tó wá látọ̀dọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ ní kíni ó léyìn àjìnà sí kẹrẹ kọ́ lọ́n sàn nù náà aleykum salaam. Mhm. mẹ́rin malẹ́sẹ̀.

èèyàn já rìnrìn àjò kan ọmọgbà tó máa ń sí mọ́ṣáláṣí wà ń bẹ̀rù kájú ibi tó dé sí ọmọgbà tí ahànlẹ̀kùn bẹ̀ tí yóò fi láǹfààní àti lọ sí sẹ́yìn òsì lè sílẹ̀kùn kó wọn jáde kó tilẹ̀kùn padà kọjá mọ́ ẹ̀ tó bá ṣe é ṣe kọjá mọ́ ẹ̀ ẹ ti sọ fáwọn ilé mùsùlùmí lè ní o ẹ bá ń sílẹ̀kùn láago tí wọ́n sùn bá máa tó o èèyàn wọn ń páyà kọ́ mọ́ lọ sílẹ̀kùn lé onílẹ̀ fáwọn tí wọ́n wá kó lé wọn.

so ṣùgbọ́n bí aago mọ́kànlá kọ ìyẹn ni pé solatul isha tẹ́ ẹ bá lọ lára tó bá pẹ́ títí kò gbọ́dọ̀ ju àárín òru lọ a sì mọ̀ pé àárín òru máa ń yàtọ̀ láti gbà kan sí gbà kan ìgbà wo lòórùn wọ̀ ìgbà wo làlùfájà rí yọ sí méjì tóòrùn bá wọ láago méje làlùfájà rí bá máa yọ láago káìpá òórùn wọ̀ láago méje kọjá kọ́tà alifajari yọ láago márùn kọjá kọta wákàtí mélòó wákàtí mẹ́wàá wákàtí mẹ́wàá ẹ̀dá sí méjì wákàtí márùn àjẹ́ pé aago mélòó ni wákàtí márùn yẹn tẹ́ bá fi kún méje méjìlá kọjá kọta ìyẹn nípa àárín òru nù ìyẹn ní kí tí wọ́n bá lọ ìṣá ìlara nírú àsìkò yùn kò gbọ́dọ̀ ju méjìlá kọjá kọta lọ àsìkò kan tó ń bọ̀. tẹ́gbọ́n àárín òru lè já sago mọkànlá gbàmí ò lè já sago mọ́kànlá àbọ̀ ṣùgbọ́n tó máa ń lè lọ láàdá àárín òru kò túmọ̀ sí pé àárín òru gangan lọ́lọ́ láàdá ti bọ́ last time ó túmọ̀ sí pé eh, bóyá ìyókù ọ̀bọ̀ sí ìgbà tí èso àsìkò ò sì ní yé nǹkan láàdá àsìkò parí ó fi di pé bá àsìkò parí náà tó ń torí ló ṣe jẹ́ pé ìyẹn tó bá ń pè wọ́n lọ fẹ́ dà sí o àmọ́jàmá àwọn àmọ́ tó dago méjìlá sàn kó gbẹ̀yìn ó ti sùn subhanaka allahumma bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu